وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تستأنف قراءتنا في كتاب رسالة الإمام ابن أبي الزيد الكيرواني رحمه الله كتاب النكاح باب الملاعنة ومن لاعن زوجته لم تحل له أبدا إلى قيام الساعة وكذلك الذي يتزوج المرأة في عدتها ويطأها في عدتها أيضا لا تحل له أبدا ó di mas'ala méjì tí ibn abi zayd kẹrọ wa ní tó mention àti eh, géèfù preamble lánàá àti ńjẹta àti lé foundation eh, lórí ìdájọ́ àṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin pé aláṣọlò ni wípé ọkùnrin àti obìnrin tí wọ́n ṣe ẹlẹ́jẹ̀ kan náà tẹ́jẹ̀ ò pa wọ́n pọ̀ èèwọ̀ ni wá àyàfi ọ̀nà méjì either through uh, legal marriage àbí uh, uh, milikul yemin dasanti ti slave maiden uh, ọ̀nà méjì asimaya wípé ní hum hom lè forò hafidhuna illa ala azwajihim aw ma malakat aymanahum fa innahum ghayru malumin. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون tọ́lọ́run sọ yìí pé àtọ́lọ́run ròyìn àwọn mọ̀mìnì òdodo nínú àwọn fíchọ́ọ̀sì nínú àwọn characteristics tá a máa fi mọ mọ̀mìnì òdodo lọ́kùnrin àti lóbìnrin náà ni wípé gbogbo tí ń jẹ́ ìran zina nínú ojú nínú ọ̀rọ̀ nínú ìmúra nínú rìn ó jìnnà sí èyí ń ràn wọ́n lọ́wọ́ láti lè sọ ọ́ abẹ́ wọn ọgbẹ́ni tọ́lọ́ bá ní kó sọ abẹ́ rẹ̀ so ah, ọlọ́run ní wípé àwọn yóò ní àwọn tí wọ́n là so àyàfi yìí ni pé kò sí hòhò ah, mọ̀mìnì lọ́kàn àti olóbìnrin gbọ́dọ̀ máa bọ̀ hòhò wọn àyàfi fún èèyàn méjì péré ọkọ àti ìyàwó àbí ẹni tó bá jẹ́ ẹrúbìnrin so tí ìzìnà bá ṣe láti wà ìzìnà lánàá lọ́pọ̀lọpọ̀ kókóra ni wípé ní èèwọ̀ òní ìzìnà nínú ṣẹ̀ríà nínú àwọn major sin ẹ̀ṣẹ̀ ńláńlá ńláńlá tó yẹ pé ní ordinarily nǹkan kan ò lè mitigate àfi kéèyàn ó kéèyàn ó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó wá sọ ìyà tí ń bẹ fún láyé àti lálẹ́ kìámà tó ọkùnrin ìjọkùnrin ìjọbìnrin tó bá ti zìnà nínú sẹ̀ríà tó gbà tí wọ́n ti devalue tí wọ́n á devalue ara rẹ̀ òun náà ni sẹ̀ríà ọkà wọn kún. a sọ wípé òkè tí wọ́n bá ti zìnà kí ni ìdájọ́ rẹ̀ tó yẹ pé ní ọlọ́mọge ọlọ́mọge ni ọlọ́mọge ọkùnrin àti ọlọ́mọge obìnrin kí n dájọ́ ẹ̀ jẹ́lídùmíà so hundred lashes of uh, eh, bilala òun náà ni ọ̀sán pé ní adílé bàbá ni ìdájọ́ tí wọ́n ní wípé wọ́n lẹ̀ wọ́n lóko àti tí wọ́n fi tí wọ́n fi kú àti ẹlẹ́yìn ọ̀tún ah, wáyé pé láàrin òkè àwa sọ eh, modes of establishment how do we prove proof of zina anamílò lálẹ́ fi gba proof zina either convention admission and convention so kéèyàn kó voluntarily kó lọ síwájú adájọ́ àbí ìmáàmù kó sọ pé ní òun ṣe zina kán fọ́ ọmọ so ọ̀rẹ́lẹ̀ kejì ò ní kí ṣahada that's witness kárí ẹlẹ́rìí mẹ́rin so tí o bá pé ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n ti pé mẹ́ta out of four tá a bá correspond sí ẹlẹ́ẹ̀kẹrin bá dé tà sí gbogbo wọn lọ pé ní they are liable for punishment of defamation of character so wọ́n punish wọn fún wọ́n di fíìmù ẹ̀ńtọ́nù defamation of character ní Sharia is a, a, a actionable offence kini kọ offence is punishable offence offence Sharia, ti ṣẹlẹ̀ àti determine punishment fún ni. ok tí wọ́n pe láàrin ọkọ síyàwó kọ́ ọkọ àṣùwọ̀n péyàwó òun ó ṣe zìnà àbí ìyàwó aṣọ àpọ̀kọ̀ ó ṣe zìnà bàtà méjèèjì ò ní ìkíní kejì suspect kò jẹ́wọ́ the next thing náà ni pé káwá ẹlẹ́rìí ọkọ ọ̀lẹ́lẹ́rìí àbí ìyàwó ọ̀lẹ́lẹ́rìí tí ó ń bá wọn bá ara wọn gbé ẹni sì náà mo bá tí òṣèlú sì náà gbé ni àbí bóun ni so ìdí eléyìí kò ní ṣẹ̀dá ara fún wa ní provision wípé tó bá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí pàṣẹ náà lọ́kọ́ ni wípé wàlẹ́dínlẹ̀ yàrá múnà ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن غض أن لعنة الله عليه إن كان من الكاذبين وتدرى وتدرى عن عن نفس آه، عن واعتبر من العذاب أن تشهد أربع شهادات بالله إنه من الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين So Eliun, that's how they are going to resolve uh, the case of uh, adultery, uh, sexual, uh, sexual uh, corruption uh, within the marital life. So tí wọ́n ní tó sábàá wá ṣe bẹ́ẹ̀ ibn abizid kìrán sọ pé ní wà mọ̀ láàánà tábà tí ló wá gbéra wọn lọ iwájú adájọ́ tí wọ́n ti ṣe ìpìlẹ̀ ra wọn so automatically tí ọkọ bá ti lè ṣe ìpè so automatically that uh, marriage has been dissolved permanently ní wọ́n yẹ pé ní lámtẹ̀ hílàláhù abadan àméjèèjì òfin lè fẹ́ra wọn mọ́ ni pé kàn yọ kàn dissolve wọn nísìnyí kára yọ ni pé kí o ìyẹn kálukú máa lọ ká sì kan lọ kó tó wá di ẹ̀yìn ọdún kan ká tó ní pé àtúnríra wa sọ eléyìí òun ò lè fẹ́ra wọn mọ́ láéláé àti abadan permanent lè ti dè wọ. bákan náà a ti sanwájú pé ní àwọn àsìkò period whereby in which marriage is completely prohibited unequivocally prohibited òun nígbà tí obìnrin bá ń ṣe àyín dà lọ́wọ́ èyí dà that's waiting period three koro that's three purification fún eh, ẹni tó ń ṣe tó ń ṣe or three months fún uh, eh, we're talking of eh, tọ́láàkù alhamdulilah ẹgbẹ́ pé ní wọ́n kọra wọn lè ní ẹni tí wọ́n kọra wọn lè ẹ̀ dá ìṣèlú àpẹẹrẹ pé ní three purification or fún ẹni tí wọ́n bá ń ṣe haibọ ẹni tí wọ́n bá ṣe haibọ three months or ẹni tí wọ́n bá kó bá lóyún títí tó fi deliver oyún rẹ̀ that's for idda talaq within period on the course of the force tápẹ́ ní wàfáàtù ni that's within period on the course of death of husband that's arba'ata ashurin wa ashara wa ashara oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá òun náà ni so àkàwọn yẹ pé ní wọ́n sọ pé ní a gbọ́dọ̀ fẹ́ obìnrin nígbà tí wọ́n máa ń ṣe ayédèrè lọ́wọ́ so however àwọn ọ̀dọ́ pé ní kàn máa mm, preambu tó máa fi style lé application so by style yóò wàlẹ́sà alẹ́kùn jùlọ àwọn fíìmù àrọ́pọ̀ bíi mi ní xitabatì nìka bọ̀dù kákan wá kọ́m kúlẹ̀ lè pé ẹ̀tí ń ṣe àìbẹ̀ lọ́wọ́ pé tọ̀ kàmá wá fáìlì fáìlì proposal eléyìí is haram ẹni tó wá ṣe bẹ́ẹ̀ ọkùnrin tó wá lè bá obìnrin tí ń ṣe àyídà lọ kiri àyíbọ̀ tí ń ṣe àyídà lọ́wọ́ ìdá àyídà tó tọ̀lá kò ní àbí àyídà tó wà fáàtì tó bá wá ṣe igi kí wọ́n ṣe consummate that igi igi automatically alikali yìí nípa alikọ́dí so in the court of uh, uh, law wọ́n láti dissolve marriage wọn tó bá ti dissolve ẹ̀ náà àwọn méjèèjì wọn ò lè fẹ́ra wọn mọ́ gẹ́gẹ́ bá ti sọ wípé ní àyínú uh, dòdì ọ̀sìn ní jẹ́ ń bẹ́ẹ̀. ní ojú kòkòrò nu àyínú dojú ojú kòkòrò ojú kòkòrò àwọn ẹgbẹ́ ní gbàtà ìpele ojú kòkòrò ọ̀sìn ní jẹ́ńbẹ́ tó dáàfin ó di méjì bákan náà nìka lè abudin wàlá lè amatin ilà ya na àkẹ́kọ̀ọ́ ibùdó àbí zẹ́dì kẹrọ wá ní ti tún mú báàbù mi ó ti parí ọ̀rọ̀ ní ilẹ̀ àánú kò jù bá ń lọ sọ̀tọ̀ afẹ́ bẹ̀rẹ̀ nísìnyí àti sọ níwájú àwọn bọ́ọ̀lù àti ń consulte marriage àgbà pé wàlá táǹkì hó ẹ̀rẹ́ lẹ́sìn náà mọ̀nà táǹkì hó náà bíi zini àálẹ̀ yìí náà bí ara fẹ́ obìnrin ìyá wọn ń gbé látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ nìyẹn láti tíkì kọ́ńtẹ́ǹtì àwọn òbí ẹ̀ dáàs fún ọmọlúwàbí pápẹ́ ní ẹrú bá ní ẹrú náà lè fẹ́ obìnrin eru ọkùnrin kò lè níyàwó àfi kí ó gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ bákan náà sọ́rí ọ̀gá rẹ̀ ẹrú ọkùnrin kò lè níyàwó àfi kí olówó rẹ̀ kó yọ̀ǹda fún bákan náà ẹrú obìnrin òun náà lè ní ọkọ àfi kí olówó rẹ̀ kí ó yọ̀ǹda fún un wala taqidu imra'atun obìnrin ò lè fira wala abudun bákan náà ẹrú náà ò lè fira ní. ọkọ àbí kó lọ́kọ níyàwó fún ara rẹ̀ wàlá man ala wàlá man ala ghairi dini li islami nikah imra'atin ẹni tí èé ṣe mùsùlùmí ẹni tí èé ṣe mùsùlùmí kò lè fi ọmọbìnrin mùsùlùmí lọ́kọ ìní pé tabari hindu mùsùlùmá ni but bàbá rẹ̀ jọ́ọ̀nù ni that john cannot be uh, guidance for uh, hindu during the marriage so see, tí irú ẹni bẹ́ẹ̀ bá tó bá ṣẹlẹ̀ uh, nìkáhùn mule. Bo fẹsẹ̀ múlẹ̀ bóò ni wọ́n ti wá ṣe bí wọ́n ṣe ṣe ni wípé tàbá rí rílétífù àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ilẹ̀ ẹgbó ìtànpẹ̀ uh, ilẹ̀ ẹgbó àbí ilẹ̀ wẹ́ẹ̀sì òní ẹni ìlú tí lẹ́yìn kwara uh, àwọn stéètì tí èké kwara àbí even part kwara ghana náà ń pè ń lẹ́gbọ̀ọ́ so àwọn tó yẹ pé ní abárí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àrùn àwọn ìlú ẹ̀rínú fámìlì kan ẹnìkan mùsùlùmí àwọn kan kèfèrí ẹ̀rọ lè jẹ́ pé ní bàbá aláàjì ìyá rẹ́fúrẹ́ǹdì àbí ká yẹ pé ní bàbá aláàjì àbí ọ̀nkù pásítọ̀ wa so tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe ni pé ó transfer dáwìláyà lọ sí the next Eh, ẹ̀pọ̀sọ̀ nínú fámílì ọ̀hún tó jẹ́ mùsùlùmí so eh, tí ò bá wá sí ẹ̀jẹ̀ pé wọ́n lọ sí kóòtù àlìkáálí ibẹ̀ ni wọ́n ti lọ ṣe irú ìyàwó bẹ́ẹ̀ ẹ̀yà eh, irú ìyàwó bẹ́ẹ̀ قال ولا يجوز أن يتزوج الرجل امرأة ليحلها لمن طلقها ثلاثة this uh, uh, hired uh, dog ni wọ́n máa ń pè so èyàn gbọ́dọ̀ wá lè yáyà gbogbo àlàmà yìí pé ní wàá ń tọ̀ lápá ọba àdùfà látàkì ìlà òhà tàtàǹkì àzọ́jàn ọ̀rọ̀ so ayiwa ẹ̀hẹ̀ so sọ́nà tó wá fàṣàrà eléyìí o tí divorce nínú sẹ̀ríà ọpin sí méjì revocable and non-revocable divorce divorce revocable that's tọ́lákọ̀ rọ́jìn non-revocable divorce that's tọ́lákọ̀ bá inú bá inú bá inú láti kú revocable now, tán pín sí méjì bó tó bá pẹ́ ní revocable final revocable náà ni pé ní tí ò sí correction mọ́ tí wọn ò lè join wọn papọ̀ mọ́ nǹkan ni pé ní fàlẹ́tẹ̀ hílò làwù báàdù hàtà tẹ́ǹkì àzọ́jà ní ìgbéyàwó so fàpọ̀jù ẹ̀ nísìn zaidu àti laila zaidu wọn àti laila ń fẹ́ra wọn so ìjà dé lákọ̀ọ́kọ́ zaidu ní kó yá kẹrù rẹ mọ́ lọ́lé rẹ so àlejò ẹgbẹ́ pọ̀ mọ́ àfẹ́ra wọn mọ́ okay hindu lọ ilé ó lọ ilé rẹ̀ so láàrin within period of three months three tohor zaidu tún sojú kòkòrò tó ní pé okay well so ẹ jẹ́ kí <laughs> àbí àwọn mediators wọ́n wá so wọ́n reconcile láàrin wọn okay tọ̀ kò sí láì fi kó tó máa bọ̀ that èyí tọ̀lá kò tán tán reconcile yìí that's like yellow card wọ́n ó bu okùn ẹ̀ fún ó ti ní yellow card kan ó kí wọn tún padà lọ ọdún kìíní ọdún kejì wọn tún di pé wúruwúruwúru ìjà tún dé pé òkè ọ̀hún ọ̀dún fẹ́ mọ́ hindu tún lọlé ìdáwó lọlé abíkú lọlé wọn tàn ṣe píríọ̀dù lọ́wọ́ ó tún wọn tún reconcile wọn tún padà odi mélòó odi yẹlò káàdì méjì so lẹ́yìn ọdún kan ọdún ọdún oṣù mẹ́fà ọdún kan wọ́n tún ní pé àwọn òtún fẹ́ràn wọn mọ́ wọ́n tún ní pé máa lọlé so that máa lọlé that final exit rẹ́ẹ̀dì ló kù rẹ́ẹ̀dì so tó bá ti wá fún ní rẹ́ẹ̀dì ohun yìí ni pé àwọn méjèèjì ò lè fẹ́ra wọn mọ́ that uh, ilé ń káyọ̀ pé ní uh, being permanent rẹ̀ ó wá ní klọ́ọ̀sì wọn ó kọ́kọ́ fẹ́ra wọn lẹ̀ wọn gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ tí kìíní kejì bá ti tí obìnrin bá ti lọ́kọ míì mọ́ lẹ́yìn ọkùnrin wọn jẹ́ pé finally wọn lè fẹ́ra wọn for life kó tó lè fẹ́ padà tó bá tó fẹ́ padà sọ́dọ̀ zaidu yìí ni pé hindu do we say hind tó fẹ́ padà sọ́dọ̀ do we say laila or hind laila ok ok say hindu là ń lò lónìí ok that hindu now ó tó fẹ́ padà sọ́dọ̀ zaidu we say we say kò lè ṣe until tí that hindu tó fi lọ fẹ́ Amuru. tó bá wá fẹ́ Amuru voluntarily tí ò sí consistency láàrin wọn kì í ṣe pé ní zayd ló lè bá amúrò pé ọ̀rẹ́ ẹkùn hindu yìí àtúnfẹ́ padà dákun fẹ́ tó bá ti wá fẹ́ so jẹ́kẹ̀jẹ́kẹ̀ ta àwa kọ̀ kalẹ̀ so so that yóò tún lè rí fẹ́ padà òun sign contract àbí agreement so that ọ̀kan nù. ọ̀ kì í ṣe pé zayd ló lọ bá amúrò obìnrin gan ló lọ bá amúrò pé dákun bàbá alágbájá so òun sì òun tún nífẹ̀ẹ́ rẹ̀ òun fẹ́ padà síbẹ̀ kí amúrò òfẹ́ òun tí amúrò bá ti wá fẹ́ òun tó ẹ jọ́ kejì yóò kàn tó kọ́ ńlẹ̀ ni bá ti kọ́ ńlẹ̀ jọ́ kejì báyìí tó lẹ́yìn ẹ̀dá yóò lọ bá zaidu tó òun tá ń gbà lórí parí pé ní wàláyé júùzù anyatazawaja rọ́júlù ìmọ̀ràn àtàlí yòhìlà that lè yòhìlà ọ̀háhùn pé ní with intention with intention yóò ti ní intention láti like yes. I want to, he, he want to marry her so that he can become lawful uh, for Zaidu. That agreement, either formally or informally, either formal or informal agreement, to uh, eh, yóò make obìnrin di mm, èèwọ̀ fúnra ọkùnrin bẹ́ẹ̀ permanently. Like you, as well as súnmọ́ láyé yòhìlùhà wàlá yòhìlùhà dálíkà yàtọ̀ tó bá tẹ̀ wá sí pé wọ́n sọ igi rẹ̀ dáàtì igi òun kò lè kò kò kò méèkì dáàtì obìnrin lọ́fù tó ọkùnrin ọkọ àkọ́kọ́ so ǹjẹ́ ṣé ọkùnrin ẹlẹ́ẹ̀kejì ṣé nìkan wọn wá sọ́hà àbí kò sọ́hà so allah alamu arjala wà ní pé nìkan tí wọ́n sọ́hà lè máa kọ̀ntínú láìpẹ́ tí wọ́n lọ but tó bá kọ́ ọ lẹ̀ náà. tí amúrun bá kọ́lẹ̀ kò lè padà lọ fẹ́ zed because that nìkan is suspicious هذا نكاح متهم وشريع قال كما في قاعدة فقهية أنه من استعجل بشيء قبل أوانه عوقب بحرمانه this legalism legalism okay nínú àwọn nìkáhù tí ò tún tọ́ òun náà ni wàlá yajuzu nìkáhù al-muhrim li nafsihi wàlá yaqidu nìkáhàn li ghairihi. Ah.